rahmatulahi wa barakatu innal izata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí o today is fourteen august two thousand and twenty-three àwa ní south africa dhl also postnet local uh, and send the product wa lọ sí united states of america ní dallas àdé send lọ sí manchester ní ọ̀dọ̀yà sàlí united kingdom so gbogbo ọ̀tún bá nípè ní níjà lórí èké nínú àìsàn cancer diabetics asthma àwọn àìsàn ńláńlá both natural and spiritual sickness A contact global dahiratu dhikrlahi islamic organization health and spiritual department for example ẹ wo all in one wa ẹ rí i pé a ní ńlá fún all in one a ní ńlá fún you can see the logo ẹ máa ti rí bẹ́ẹ̀ pé all in one ni a ní ńlá fún oní cancer ni oní stroke ni oní asthma ni oní diabetes ni ikú nìkan lọ́ọ̀lì wọn àyè ò lè wò bisimilayi ta'ala torí ànábì ò ní sọ̀rọ̀ ìfẹ́ inú láyé ntí kọ́ ẹnilẹ̀ awa gbogbo nǹkan tí ànábì bá sọ ọlọ́run ọba ló sọ bákan ni a ní miracle leaves ta fi ń wo ẹni tí wọ́n bá ta lọ́fà ọfà tó ti pẹ́ wọ́n tàyàn lọ́fà ni wọ́n gbé nǹkan sínú wúńbù obìnrin wọn ò jẹ́ kó kàn sí fún oyún bàjẹ́ mọ́ lára spam wọ́tì lára ẹ̀ kò ẹ̀gì kò perform kò, kò produce so ẹ gẹ́ẹ̀tì miracle leaf ta fi ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred àti senna leaf pẹ̀lú mọ́ ìzẹ́mzẹ́m preserve ẹ ẹ understand ní sìn bákan náà ni ẹ gẹ́ẹ̀tì bulldozer melt fibroid fóbìnrin tó ní blockage tube àbí fibroid àtàwọn ìpèníjà kéékèèké caterpillar ní fún obìnrin tó ní ovulation problem tó fẹ́ conceive kíákíá bákan náà ni ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè ṣe déédéé weak erection low sperm count quick ejaculation arúgbòsá ni ìdákọ́lẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni kò lè pàfọ́ọ̀mù ó lè ti máa ń dẹnu kọlẹ̀ gbìyànjú kó gẹ́ẹ̀tì caterpillar kan eh, transformer kan pẹ̀lú miracle leaves awa perfect adé láwọn special tá à ń ṣe mú sọ fún yín nípa diabetes special wa ó wà very effective tó o bá ń lò ó tí o bá ti jẹ́ hereditary tó ẹ pé ẹ̀ tó o bá ń lo powder yẹn bí sílẹ̀ láì tààlà ṣúgà kúrò nínú blood rẹ bákan náà ni a ní special powder fún evil world táwọn àlìjọ̀nú ẹ̀mí èṣù ẹ̀mí òkùnkùn wọn ní ní access sí láìfọ ẹ wà á lè máa gbélé ayé ṣe dáadáa bíi sí ní láì tààlà monitoring spirit adópin ẹwọ́ sọ̀pá lórí plus two seven six one two nine five six three eight nine ìnàlẹ̀ ìsọ́tàlẹ̀ láì jẹ̀mí àgbógbó ẹ̀yin olólùfẹ́ ọlọ́run lára wa adúpẹ́ lọ́dọ̀ yín ogun tó bá ti ṣẹ́nu gbèsè ayé yín kò ní padà síbẹ̀ mọ́ la ilaha muhammadu rasulullah sallallahu ta'ala alayhi wa sallam masalamu alayhi